أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور بب أهل السنة إنت ما في كوري راجع بيتي بب أهل السنة في كوري راجع أقولني إنت ما في كوري راجع ìdí tí wọ́n fi kórìíra ajá ìnílágbọ́. ìdí wọ́n fi kórìíra ajá ní pé ẹ̀rí pé èyí tó pọ̀ jù nù hadisi Bukhari ẹni tó gba rìwáyà tó pọ̀ jù àbúrera ni kí náà ṣe ń pè lábúrera ológbò ní máa gbé kiri bọ́ ń lọ láàrin ọjà gbogbo ibi tí bá lọ òun pẹ̀lú ológbò yìí náà ṣe ń pè ní. Abu Rera ológbò rèé pẹ̀lú ajá ọ̀tá ni wọ́n òun ń fẹ́ràn ológbò ó jẹ́ ó héètì ajá. òun sì ní Muawiya gbà Abu Rera yìí ni Muawiya gbà. sọ́dọ̀ ipe kó máa ṣe rìwáyà wá kó máa kọ́ wọn nínú àfihàn. ọkọ̀ máa ń sọ̀rọ̀ àbú àlí dáadáa ìgbà tó yá tọrọ di pé wàhálà bẹ̀rẹ̀ láàrin àlí àti muawiya ọwọ́ amẹ́dínà táwọn èèyàn sì ti mọ̀ tí ń gbà kan tí ó súnmọ́ lítàlí súnmọ́ ní pé kí ni kí wàhálà tó dé náà bá ní lọ́ba lọ ọ̀dọ̀ Muawiya di inú pátì Muawiya ó pa àlítì làwọn èèyàn bá sọ fún yín pé ah ìwà àbúrò rẹ̀ àtọ́ máa ń sọ̀rọ̀ àlí dáadáa báwo ló ṣe wá dà tó wá lọ bá tó wá ń sọ ti Muawiya nísìnyí ó ní àlí àtàmù. والطعام عند معاوية أجسام حياكم الله orí bẹ́ẹ̀ ni sẹ́rí kẹ́tẹ́ kóun kírun lẹ́yìn àlè mọ̀ pé irun ń pé ṣòro ń jẹ lọ́dọ̀ ní nú dada. so muawiya wa gbà á sí ẹ gbogbo ẹ á kọjá á kọjá lára gbogbo nǹkan wọ̀nyí tó dáàbà kọjá ń bẹ̀ ọ̀rọ̀ ipe kìnnìkan alùsùnà alùjàmá ṣí akìnnìkan kò ní yé wa àmọ́ ń gbà ká sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ajá yìí òun ló jẹ́ n sáré mu wa. àmọ́ àjùwé àbúrera àbúrera ọdún mẹ́ta péré ló bá nẹ́bí lò. sallallahu alayhi wa sallam. ó ṣe islam bada fati khaybar. sọ wà nù sọ́yí muslim àbí sọ́yí buhari náà tábúrera sọ ife sọ habtu rasulallahi salasa sinina. Allahu akbar. sọ khaybara ọdún keje sí kẹjọ bada al ni wọ́n ṣe fatihu khaybara ẹ̀yìn ìgbà yẹn ló tó gba islam. máa dáálí akitaru sahaba ti riwayatan. <laughs> ọ̀rọ̀ ń bọ̀. àbúrò yẹn náà ọdún mẹ́ta péré ló bá nàbí lò bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àdìsí ọ̀dọ́ ẹ̀ láti gbà wá gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ kò ní àní sọ ọ̀rọ̀ ọgbọ́n orí kọ́ o. ọ̀rọ̀ ọgbọ́n orí kọ́. tẹ́rẹ́ ni tí ọ̀rọ̀ ẹ̀yìn ìwọ tí ẹsẹ̀ rẹ ò tólẹ̀. ó tẹ́sẹ̀ rẹ ò tólẹ̀. tí wọ́n kàn gbé mọ́ní àjùlé ẹ lọ́wọ́. wọ́n kàn gbé program kan lé ẹ lọ́wọ́. àbí nítorí owó tó fẹ́ gbà tó wá ń pẹ́ national sunna lórí títà rí kẹ́nìkan kàmájà abel bukhari. قال الإمام بخاري ara Bukhari pẹ̀lú eléyìí ojúlówó ọ̀rọ̀ la fẹ́ sọ. wàláyé wọ́n pa alukurani tì wọ́n gbọ́dá fún Buhari yìí ju alukurani lọ. ayakumullah. ọlọ́run ti sọ fún anabi pé anabi sọ pé kọ́lá rasul mẹ́ ẹ̀. Eh, مالكهم آه كني اتخذوا هذا القرآن مهجورا àwọn ìjọ òun wọ́n padà mal kùránì mahjura wọ́n pàtì ní ọ̀rọ̀ nǹkan mí ni الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد لين تيادو قفو الله سبحانه وتعالى أشياء صلاة فو نبوى محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي سيالون الله سبحانه وتعالى سيالون الله بجده قل وجهك أتيانو قبوا بلاي كيا صلاتنا مبان وراء إلى النبي أتيانو صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀rí nínú àwọn alámọ̀rí tó pàtàkì tí ó yẹ ká gbé ẹ̀wò nípa ọ̀rọ̀ ta ti ń bábọ̀ náà ni alámọ̀rí nípa tíra àtàpẹ̀ ní Sahihul Bukhari asahhul kutubil musannafa wa asahhu kutubin ba'da kitabillah أو أصح الكتب بعد كتاب الله قلنا نترى تشبه دابات ما القرآن تا وسيترى لا تلا لا فيا تتترى ẹgbẹ́ yáyí táwọn èèyàn ti ń kọ láti bàtà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam o tó di pé yóò dáyé ní àbílẹ́yìn bàtà nẹ́bùwa Muhammad ilé ayé tán tó fi bí àkókò ọjọ́ ìníta wà yìí kọ tíra kan rí kó ní pé láwùjọ tiwa náà àti wá rí àwọn ẹni tí wọ́n dìde kò sí tó kù tí wọ́n fẹ́ gbógun tì máa kọjá tírà tí alólálàáfíà jùlọ ẹ àwọn nǹkan kan ní ń bẹ lórí ẹ̀mí wọn àwọn nǹkan kan ló bí gbogbo ń tàn rí yìí àwọn bí idhnillahi al-Bukhari táàfin rogun tí al-Imam al-Bukhari láàfin rogun tí jẹ àwọn àìmọ́tò sọ́nà ẹ gbogbo ẹ̀ náà lápadà ní tó bí insha Allah awọn nínú àwọn sílsílà ilé ìjì àmbá lọ amẹ́rin ta fẹ́ gbéyàwó lọ́jọ́ tì ní o náà ni ọ̀rọ̀ kan tó ṣe pé mudirul markaz wọn a máa tẹnu gbogbo àwọn ọ̀rọ̀ wọn ni ṣe pé ń wọ́n wá ṣe gbogbo ẹ̀ ní dot dot dot wọ́n wá fẹ́ káàkiri inú ọ̀rọ̀ wọn ṣe kí ń gbàtẹ́ bá kó dot dot yí papọ̀ ìtẹ́ ìgbàrà mú jáde náà ní alkhatu alimustaqi ẹ padà wá mú láìní tí ó dúró déédé kan ìjẹ́ kí ni láìní ọ̀hún tí ó dúró láìní yẹn náà ni pé muharabatu abi ní ìgbógun ti tó ṣe pé gbogbo ọ̀nà tí mú dìírù lè gbà òun náà ni wọ́n lò gbogbo àwọn àlàyé sáró fáwọn lè ṣe òun náà ni wọ́n ṣe àmẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí yóò bá mọ́ sọ nì bí irọ́ bá lọ lógún ọdún tí a rí ọjọ́ kan báyìí òtítọ́ sì máa bá tàjẹ́wò láti bá abílí sáà ẹ̀rí gbogbo pé irọ́ bẹ́ já rẹ̀ rẹ̀ tí òdodo bá máa já rẹ̀ rẹ̀ òdodo máa ń já tí أبو هريرة رضي الله تعالى عنه وعن صحابته وعن صحابته أجمعين راوية الإسلام راوية الإسلام من وقاتي وافاء سوى منفو أبو هريرة رضي الله تعالى عنه أقرب تلاميذ رسول الله صلى الله عليه وسلم من وقال نجوى من يوم الكو إنه هو ملكو تصوم النجوى دادا tó súnmọ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀kanlá orí afáwà àgbà as-sahabiyyul jalil Abu Hurairah radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in àwọn mùdírù ọmọ fi Abu Hurairah mùdírù ọmọ fàbú Hurairah rẹ̀ mùdírù wí àwọn èèyàn pè wọ́n lákèèsí àmọ́ wọ́n tún ní ránṣẹ́ alọ́rọ̀ Abu Hurairah yà àti káwọn ọmọ tẹnumọ́ àwọn abẹ́ẹ̀kan wá kú olórí ọ̀rọ̀ Abu Hurairah abẹ́ẹ̀kan wá kú àwọn sọ̀hádà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam mùdírù wa ń pín wọn pẹ̀lú ìfẹ́ ẹnu ara wọn láníyàn pé ayé alukoran òun làwọn ń tú àmọ́gbàtà bá bẹ̀rẹ̀ sí ní mú àwọn àlàyé ọ̀rọ̀ wá átùmọ̀ rí àbòsí ńlá tí mùdírù mọ̀ tó ṣe níbi àlámọ̀rí ọ̀rọ̀ àbúrò rẹ̀ yọ lọ́rọ̀ yọ ńlá ọ̀tà ara hàn a máa ṣàkíyèsí àwọn kankan ibi ọ̀rọ̀ àbúrò rẹ̀ yọ ó ṣe mùdírù lè mọ̀ púpọ̀ ọ̀rọ̀ Abu Hurairah ọjọ́ mùdírù lójú púpọ̀ ẹ̀jẹ́ lọ́nà wo mùdírù wo pé bóò láti sọ pé Abu Hurairah radiyallahu ta'ala anhu ó gba hadithi tí ń lọ bí 6,000 hadithi wá bó ti ẹ̀ṣẹ́ pó dí díẹ̀ tí ó fi pé 6,000 yìí àmọ́ta ti ẹgbà bẹ́ẹ̀ náà ipé bí àwọn ẹlòmí náà mọ̀ túlẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ibi wọ́n ti tù yìí Abu Hurairah mùdírù al-markaz àwọn àwò pé bóò làbú Hurairah ṣe gbàdúrú hadithi wá níbi tábùbákàrí wá níbi tí Umar wá níbi tí Uthman wá níbi jẹ́ àríwá níbi jẹ́ ìmọ̀lẹ́nà ọ̀sán àbíwá láwọn tó ṣe pé wọ́n ti bá nẹ́bí bẹ̀rẹ̀ ó dá mudirul markaz wọ́n sọ títí wọ́n dárúkọ Ammar ibn Yasir nínú àwọn tó ti fojú winá fún Islam láti ìlú Mẹ́kà pípò làwọn eléyìí ó ti wá wà nílẹ̀ tábù Hurairah radiyallahu ta'ala anhu tí ó wà jẹ́ kóò ní yóò gba hadith wa púpọ̀ jùlọ pàtàkì jùlọ nígbàtà bá wá ń ba núùtàn ó dàrú mọ́ mùdírù lọ́wọ́ díẹ̀ ìyẹn jẹ́ ká wá kọ̀ǹklúdù lọ́wọ́ ara wọn pé àdìbá buwú rírọ̀ yìí àwọn gbọdọ̀ tánà tí ń dì nìyẹn nígbà tí mùdírù ọmọ tánà tábú rírọ̀ rọ́dí Allahu ta'ala an mùdírù ti ń pìrìsẹ́ntì ẹ̀ bíi pé ẹ̀ẹ́n tó bá dá ti wà bú rírọ̀ òní máa ń sọ nípa ọ̀rọ̀ ànẹ́bì wọ́n sọ títí tí wọ́n sọ pàbú rírọ̀ àtẹnujẹ ló bá dọ́dọ̀ Muawiya ibn Abi Sufyan rọ́dí Allahu ta'ala an ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu mùdírù kẹ́yìn náà mọ̀ wọ̀rọ̀ tí ó dá lẹ́nu wọn ó pa àlítì làwọn èèyàn bá sọ fún yín pé à ìwà àbúrò rẹ̀ àtọ́ máa ń sọ̀rọ̀ àlí dáadáa báwọn ló ṣe wá dà tó wá lọ bá tó wá ń sọ ti Muawiya nísìn ó ní bẹ́ẹ̀ ni as-salatu wara àlí atam wàtọ̀ámù ìdá Muawiya àdìsàm. Àyọ́kùnmọ́lọ́. Ó ní bẹ́ẹ̀ ni. tẹ́ríkà tẹ̀lé kóun kírun lẹ́yìn àlè kò mọ̀ pé ń pé ṣòro ń jẹ lọ́dọ̀ mọ̀háwíyà ó ní ọ̀rá nú ṣòro ń jẹ lọ́dọ̀ ó ní ọ̀rá nú ṣòro ń jẹ lọ́dọ̀ ó ní so Muawiya wa gbà. Ah, ọ̀làárẹ̀ gbọ́ yìí tí mo dírò markaz ẹ wo bí wọ́n ṣe pìrìdẹ́ntì àbúrò rẹ̀ rọ fún wa bí ẹni tó ṣe pé in tí ń bá ṣà ń wá in tí ó bá ṣà jẹ òní wákàkiri bẹ́ẹ̀ sí ni àwọ́gbọ́ fún mòdírù ni àìkojúgbọ́ tíra tó olódàmù mòdírù olmarkas tí lè pẹ́ta bá ní ká wo àwọn ẹgbà wá tí àbúrò rẹ̀ rọ́gbà wá tó tún tako ìláfà Muawiya ibn Abi Sufyan àti àwọn ọba ní Umayya ká bá wọ àwọn ẹgbà wá àbúrò rẹ̀ rọ olómọ̀ tó lọ́jà tirẹ̀ rẹ̀ yẹn kí ló dé tí mùdírù pàkíyèsí ṣe Abu Hurairah radiyallahu ta'ala an mùdírù sì lọ rí mu Abu Hurairah náà ẹwọ bá ṣe ń pìrìsẹ́ntì àbúrò rẹ̀ lọ fún wa gẹ́gẹ́ bí alátẹnujẹ ìtẹ́kẹ̀láhàyà mọ̀dé ìrọ̀lẹ́ báwọn ló ṣe wá dà tó wá lọ bá tó wá ń sọ ti Muawiya nísìn oníbẹ̀ẹ̀ni as-salatu wara Ali atam والطعام عند معاوية أجسام حياكم الله ọdún bẹ́ẹ̀ ni tẹ́ríkẹ́ tẹ́lẹ̀ kó ń kírun lẹ́yìn ọ̀rá nú dáadáa ń jẹ lọ́dọ̀ ọ̀rá nú ṣòro ń jẹ lọ́dọ̀ muawiya ó ní ọ̀rá nú dáadáa. ọbẹ̀ lépo. so muawiya wa gbà á. subhanallah subhanallah tó wáyé pé bẹ́ẹ̀ ṣe máa ròyìn àwọn sọ̀hádà náà bu wa muhammad ẹ̀dá kan àpọ́lé olówó fún ẹ̀yìn náà. bá jẹ́ bẹ́ẹ̀jẹ̀ máa pìrìsẹ́ntì àwọn ọmọ lẹ́yìn àdẹ́gbà Muhammadu fún wa àwọn ẹni tọ́lọ́wọ́ bá ti yọ́ ní tí wọ́n náà Kùrán ẹ̀dàpọ̀ àpọ́lẹ̀ olóyẹ kó wá máa kù lára ti yínà dáadáa wọ́n gan lóyẹ káàmà yìí lára yín mọ́ nítorí pé àwọn ẹni tọ́lọ́wọ́ bá láwọn ti yọ́nú sí àwọn lẹ́yìn mọ̀ mú tẹ̀ ń kún wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ abáadíkílódé ẹ̀mọ̀ ní alìbáṣọlẹ̀ ẹ̀mí abáadíkílódé ẹ̀mọ̀ ilẹ̀ ń kojú àwọn síyáṣà bá jẹ́ kí lẹ̀ ń wá di àbúrò rẹ̀ kílẹ̀ wá bí kí n tó wá kù níkú ńgbàtẹ́ wá wá ogun tẹ́tẹ́ nígbàtẹ́ mú àti mẹ́mú làgbàrí ẹmú ibi ní báàbù ẹmú ìgbàlókè ní ẹmú gbogbo àwọn yìí ẹ lálàáfíà wọn ẹ tún làmọ́lẹ̀ pé jíjẹ ni wọ́n gbé sí ẹ gbọ́rọ̀ lẹ́nu mọ̀ sí ìrọ̀lẹ́ mọ̀lẹ́kà Tíra àwọn ni tíra pàtàkì tí gùn bá ṣe láyé ẹ̀. Ṣáwọn tíra pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ tíra mọ́lẹ́sàmẹ̀ ẹ̀yọ̀kẹ́. Olófin jẹ́ àfáà. Àfáà òlùtánù sẹ́mí tani zanzibar tani alibani níbi tí wọ́n bá táwọn àfà alibani ọ̀hún tó yá sí pé ń jọ lọ mutawalli sharawi àfáàní àfáàní azari ló ti jáde wọ́n wá sàúdí wá ń gba àfá wọ́n wá gbà nítorí pé ó sì mọ̀ ń pa ṣẹ̀ríà dáadáa wọ́n á ní kó wọ́n fẹ́ máa sanwó fún un láti fi rà á kó máa fi ṣe fàtiwá tí ó máa gbé ìtọ́ba wọn ní Saudi tí ó máa jẹ mẹ́sà àti wọn. mùtọ́lì sàrà yọ ní ara ah, tọ́ba ti fi bẹ́ẹ̀ ni òun padà sílùú mọ́sárì padà fún mi lọ́rùn lọ́sẹ̀kínì òun ò ta mímọ̀ tóun ló fi padà ó padà ló fi wá jókòó sí mẹ́sídù hussein ló fi wá ń ṣe tẹ̀síìrì rẹ̀ tó yẹ kí gbogbo àwọn ìdàkàkìrà ni wọ́n jókòó tì í gbọ́ tẹ̀síìrì rẹ̀. ó sì wá padà jẹ wàzírù làwùkáp ní masari. irú yíyún ni làlìbáyé gbà owó ni ló ń gbà ẹgbẹ́ kúrò ní sùdíà tẹ́ tó jáde kúrò sùdíà òun ṣe tẹ́lá mi tó tako tí ó ní kúrò tí sùdíà bàbá ni ẹni tí ò ní mọ́ kífù bàbá tèmi ní mọ́ kífù. Àdìsí nìkan ṣolóhùn mọ̀, àdìsí ni àlìbá ní kílẹ̀ nípa àdìsí ni.

nígbàtẹ́ ìbá ní iṣẹ́ wo ni Ibn Baz ṣe ní ayé ẹ̀ ó tọ́ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ gan náà pé iṣẹ́ wo gan ni mùdírù ní mọ́ríkàzì gan ṣe láyé ẹ̀ àmáwò ní sọlú yìí nítorí káwọn náà bá lè mọ́ wà lẹ́kọ̀ọ́ nítorí pé a gbọ́dọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àgbàlagbà a sì gbọ́dọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àfà mùdírù ní mọ́ríkàzì wọ́n kò lórí àwọn eléyìí ẹ nínú ọ̀tà gbọ́ì ákímù dínú mọ́káàzì ń fi alìmọ́mù Bukhari òun náà fi ń takú alìmọ́mù Albani ike imbo Albani wà níbi iṣẹ́ tí alìmọ́mù Bukhari ṣe ẹwà wòrán kò tún wá pẹ́ ọjọ́ ni mùdírù mọ́káàzì náà tún wá bẹ̀rù tí alìmọ́mù Bukhari náà tún bẹ̀rẹ̀ sí ní lálàáfíà òun náà èé ṣe gájá ìjẹ́ ní wókìlú náà èé ṣe gájá lọ́wájú jẹ́ ẹwọ tí wọ́n ń sọ pàdé má gbogbo ọkọ̀ rẹ̀ ìjọ ọ̀rí náà wíwé léyìí ẹja mọ́ gbọ́. Ṣọ́kàrí ọ̀gbìn ṣọ́kàrí ọ̀gbìn. Ọ̀pá máa ṣe ṣe. Ìmọ̀ Bùhárí ọ̀pẹ́ lárúbáwá. Ẹlẹ́bọ̀ bẹ́ẹ̀rù, ẹlẹ́bọ̀ bẹ́ẹ̀rù. Ọmọ ọmọ Rọ́ṣíà ni, ẹlẹ́bọ̀ jẹ́ àpá ọmọ ọmọ Rọ́ṣíà ni lágbára rẹ̀ ojú tó dáadáa kò tó dáadáa nítorí káàkiri ẹgbẹ́ rọ̀ mọ́tìmù ṣùgbọ́n wà lọ́wọ́ pọ̀lú ìlọ́wọ́ sáré fún ààrẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n kó lórí albari ibi ibáàdì ibi ọ̀sẹ̀mí wọ́n kó tàbí imam al-bukhari rahimahullah wọ́n wá kú ọgbẹ̀ tán in tó wá kú mùdírùkù oní wà láwọn sọ̀hájú annabuwa muhammad sallallahu alaihi wasallam ó wá ń ti mùdírù débi pé kọmọ pé àwọn sàábí ànábì kọmọ pé àwọn ọmọ ẹlẹ́yà ànábì kọmọ pé àwọn ọmọ tí wà ànábì kọmọ nímù ànábì kí n bẹ̀lẹ̀ lára wọ́n bá ń sọ̀rọ̀ àbúrò àti ọtí wọ́n wá dìde tó ọmọràn fún ẹ pé ah, inú àwọn sàábé ìpín mẹ́ta ni sàábé. ìpín mẹ́ta òun ni àwọn sàábé ànábì. àwọn sàhábì yúnà ọ̀zọ̀mọ́ àwọn sàábé tí wọ́n tóbi tí wọ́n great wọ́n bẹ ìpín àkọ́kọ́ nù ni. grade one nù. sàábé náà ni gbogbo wọn jẹ torí ẹ tàrífù tó pe sàábé náà lẹni tó bá nẹ́bì tó ń jókòó tì. àmọ́ wọ́n ní gírèdì. Hmm. so ìpín kejì làwọn mùnáfìkú náà nínú àwọn sàábé ìpín kejì làwọn mùnáfìkú náà nínú àwọn sàábé ìpín kejì làwọn mùnáfìkú náà nínú àwọn sàábé tó bá ti pé ìtẹ́ yóò mọ̀ sọ nípa àwọn ẹni ọlọ́run yìí ìjẹ́fẹ́ sọ nípa sàhàbíyà jalil Abu Hurairah onírú eléyìí ìyàwó wa ọ̀rá mú díẹ̀ akọ̀ọ̀rá tàlàyé díẹ̀ náà ni káwọn mùsùlùmí òdodo kí wọ́n lè mọ́ mọ́lùú Abu Hurairah ẹjẹ́ tí ẹ̀kọ́kọ́ mú nǹkan kan èyí wà gbé wá sí dẹ̀ndẹ̀lẹ̀ ẹjọ́ gbọ́mọlẹ̀ àkọsílẹ̀ àti dẹ̀ndẹ̀lẹ̀ wíyà masala yóò ní dẹ̀ndẹ̀lẹ̀ wíyà láti ṣe á gbé wá sí dẹ̀ndẹ̀lẹ̀ yányán káwájọ wòye kájọ wá ṣe mọ̀kọ́rọ́ náà láàrin méjèèjì káwá wò pé àṣẹ ń tí ń takò lákàyè ṣe yìí ìjẹ́ tó yẹ kó takò lákàyè gbọ́mọnìyàn gbogbo tẹ́rí tí àtẹ́wò o là ń pè ní lamahatul bilawr fi mashahir ulama ìlọrin lamahatul bilawr fi mashahir ulama ìlọrin olẹ́rin ìtumọ̀ rẹ̀ ní títíra yìí ẹni tó kọ́ onáàdì mọ̀lára sheikh adam ibn abdullah al-alori rahimahullah ta'ala sheikh adam ọ̀lọ́kọ̀ tíra yìí bàbá tó bí mo lérò ìmọ̀tàlù inú tíra yìí àwọn ọ̀rọ̀ kan wá ń bẹ́ẹ̀ tí mo fẹ́ kákan ọ̀rá wòye sí torá àfẹ́ pẹ́ nídìí ọ̀rọ̀ yìí a máa gbọ́dọ̀ pàkíyèsí àwọn èèyàn sí ẹni bá rí tàà ń lé kókó ẹni bá rí tàà ránjú wọn ẹni bá rí tàà ṣe bá tí ń ṣe tó wọ́n ní kí ló lè tó báyìí àwọn ibi tọ́rọ̀ lè sí àwọn ọbẹ̀ náà láńdé yìí àwọn tó bí gbogbo ń tẹ̀rí gbogbo pà ńlá láti mùdírù tó dàbí bàtà ńlá láti wọn àwọn tó bí òun lẹ́yìn náà rí kí ó bá jẹ́ pé ń tó kù ní káwọn ọmọ ńlá láti àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ wa ẹ dákun aṣọ àpọ́nlé wo ló kù tó yẹ káwọn ọmọ ṣẹ́kù fáwọn náà àbí ká mú aṣọ àpọ́nlé ara tiwọn náà ká fàyà tọ́bátẹ́ ká wọ́n mọ̀ fàyà mọ́ àbọ́tẹ́ ká bá wọn rán padà ẹni káwọn náà lọ rèé rán aṣọ àwọn ẹni ọlọ́wọ́ bá tí wọ́n ti fàyà àpọ́nlé àbúrò Hurairah radiyallahu ta'ala anhu tí wọ́n ti bàjẹ́ ẹnìkan lọ ríran ẹjá pẹja bọ́ọ̀lù kí làyò dáyé ẹjá wo kí ni Mawlana Sheikh Adam rahimahullahu ta'ala kí ni wọ́n ti ẹ̀ sọ nípa àwọn àpá kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ẹlágbàgbò mọ̀dérò mọ́ kan ó ọdún mẹ́ta pẹ̀lá nẹ́bì kó wá kó àdúrú àdíṣe ìjọ kó máa ṣe ìwáyà rẹ̀ tó ń lọ bí 6,000 wọ́n ni ò bá láka ìdáwọn mú. a máa jùlé àbúrera àbúrera ọdún mẹ́ta péré ló bá nẹ́bí lò. ó ṣe Islam bada fati Khaybar. sọ wà nù sọyí Muslim àbí sọyí Buhari náà tábùrera sọ pé sọ habtu Rasulullahi salasa sinina. Allahu akbar. ọ̀sọ̀ káyibára ọdún keje sí kẹjọ bàdàl hijra ni wọ́n ṣe fatihu káyibára ẹ̀yìn ìgbà yẹn ló tó gbà islam. Allahu akbar. máa dáálí aktarul sahabati riwayatan. ọ̀rọ̀ ń bọ̀ àfúrò yẹn náà ọdún mẹ́ta péré ló bá nàbí lò bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àdíìsì ọ̀dọ̀ ẹ̀ láti gbà wá. ẹ àwòrán tí mọ̀lánà Sheikh Adam rahimahullah tí wọ́n sọ gbogbo àtàbá ní tìrà ìlọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí nínú ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìtàn Sheikh Muhammad Jumaa al-Labi tí gbogbo ara ya mọ̀ pé ní Tájú al-Adab Tájú al-Adab nínú àwọn àfáàgbà nílọrin bàbá ìlà àwọn aráyé gbà fáwọn ni bàbá tó kọ́ bàbá kàmẹ́lì ń kéwú rahimallahu jami' ọlọ́mọta àbáwá kẹ́ gbogbo wọn ẹ̀báwá foríjì wọn àwọn àìmọ́ṣe wọn torí pé yóò lè rìn á lè rìn orí ọmọ mi kò sì sẹ́ni tá fọwọ́ bá fùrọ̀ rẹ̀ káàdì bàgbẹ́ àwọn àfáàrùn wọ̀nyí ọlọ́mọta àbáwá kẹrùn bàbá wa tádùn adàbí sheikh adam rahimahullah wọ́n fẹ́ ròyìn wọn àwọn sọ ní page nínú tíra tá a pè yìí ní page 70 lábẹ́ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ pa ìtẹ̀gbésí ayé bàbá wa tábìlì adam ṣe kádà wọ́n sọ wípé wabil jumla wabil jumla fa inna hayata muhammadin labib qasira walakinnaha mali'a bí binashaqatin wa a'malin fi ta'lim ولو أنه ahada طويلا لأحدث انقلابا شاملا لجميع أنحاء نيجيريا توفي سنة sana وتسعمائة واثنين وعشرون وعمره ما بين ثمان وثلاثين سنة وأشهر إذا كنت بجاب أشهر bàbá ní káàkà wà bí jùmlà ike generally ká kó ogbò ọ̀rọ̀ wà báyìí tán bí ìtàn wọn táwọn sọ yìí ìyẹn ni pé bàbá wa tájúlẹ̀ àdábì a nípa inna hayata muhammadin nabi a ní ẹ̀yí ìgbésí ayé bàbá wa muhammadin nabi táráyé ń pè ní tájúlẹ̀ àdábì ọ̀tí ìrọ̀ wọ́n ní ìgbésí ayé wọn kéré gan-an ọjọ́ àmọ́ bó ti kéré tó yìí wà lákínnáha màlíà wọ́n lè gbèsè ayé tó kún kẹ́kẹ́ bìnà ṣàpáà ó kún fún àwọn ìgbìyànjú wọ àmàl àtàwọn iṣẹ́ pítàlì níbi ọ̀rọ̀ afẹ́ kọ́nilẹ́kọ̀ọ́ bàbá adámọ̀ ni wọ́lọ̀ ẹ̀lẹ́wù àṣàtọ̀ wílá ẹnìká ní bàbá wa sáájú làdábì ẹ̀mí rẹ̀ bá bọ̀ régùn díẹ̀ sí ni àdásan kìbá alàmìṣàmìlán lè jẹmí àdáhà ìrìnjìlá ẹni bàbá yìí ẹwọ́n àfá kanu inú àfá ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ táwa bẹ́ sọ yóò ti jáde dáadáa níbi tó ti wá jáde rèé o nígbà tí mo lánà Sheikh Adam rahimahullah nígbà pọ́lọ̀ bá wa ṣàfúlẹ́jì fún ọkọ̀ bá wa kẹrùn nígbà táwọn náà ń sọ̀rọ̀ pa bàbá kàmá yẹ̀ gẹ̀ nínú tíra ìkan náà ni ó inú tíra náà ni kálọ̀ rẹ̀ wò yìí ní page ah, page seventy nine nínú tíràtà pé dádárúkọ yìí lamahatul billawr fi mashahil ulama ìlọrin àwọn àfáàlẹ̀ ẹ̀rin lọ́rin ní dẹ̀ndẹ̀lẹ̀ ń bí i láti pé mọ́sálà yìí mọ́sálà tó ń dẹ̀ndẹ̀lẹ̀ wíyà bí àṣọ rẹ̀ mi ìdẹ̀ndẹ̀lẹ̀ wíyà ni adéjákáwá wò tàn pé ṣayé bàbá kàmọ́lì ṣẹlẹ̀ kí ni bàbá kàmọ́lì ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn kí ni bàbá ládámọ̀ sọ fa wọn Sheikh Adam rahimahullah ọ̀nà ẹja sọ tọrọ àwọn sọ̀rọ̀ bàbá kàmọ́lì tí wọ́n fi parí gbogbo ẹ̀ wọ́n ní wọn ìjọmọdún mẹ́wàá lọ wọ́n ní wọ́n wá kọ́ èdè lárúbáwá wọ́n kọ́ gbogbo ẹ̀ wọ́n ní kódà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí wọn ju ọmọ 15 years lọ ẹni pọ̀ wọ́n sọ̀rọ̀ yìí tán àwọn anìtọ̀ pẹ̀lú tí mo wí yìí fàkà nàbì záàlìkà ayatan min ayatillah wọ́n ní pẹ̀lú báyìí tàbákà mọ́lì ti di àmì kan nínú àwọn àmì ọlọ́wọ́ bá nìyẹn wà ojú bàtàn wọ́n lọ ti di èmọ̀ kan ní àjí ibi dáhàrí nínú àwọn èmọ̀ tí bẹ́gbèsè ayé wà kààrà ọmọdàn wọ́n lọ ti di pé àpọ́nlé ìjẹni ọlọ́run ló ń jẹ́ wàtàkọ́rọ́já fi nísìlì sínẹ̀ wọ́n nítorí pé kárí ọmọdé tí ò ní jù bá ń lọ tí ó wà kéwú yanjú nírú èjì ọmọ títí yẹ jù bá ní ọlá àti ìrẹ́ nìkan tó ṣẹlẹ̀ sílẹ̀ àkọ́kọ́ tí ó bẹ̀ tí ó jẹnu fi jẹ ní rí bìláàdì nàìjíríà wọ́n ní ní gbogbo nàìjíríà pátá àwọn ọmọ kan tó kéwú yanjú láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bẹ̀rẹ̀ wà sí wọn lọ́mọ kò bá rí bẹ́ẹ̀ ẹni west africa pátá ààrí àfáà kan kó wá yanjú númọ̀ látọmọdún mẹ́ẹ̀dógún wọn ni ọmọọ́mọ́n fi ìdáàrí kàzàmà generally gbogbo west africa ní irú àkókò náà wọn ni ká gbọ́ o wọn lámú yẹ́sùmọ́ ilẹ̀ ọlọ́mà wọn ní kódà ká tún fa ọ̀rọ̀ yìí gùn aláwọn àfáà kò dé sí ìgbọ́ àwọn àfáà yìí àbí nubúrí ahadin ipẹ́ nìkan wá jiná wọ́n lábí nubújì ìfìlkọ́mì sàtà àṣàrù Ipe kí ẹ̀kan wá jiná ní tí olújọmọdún mẹ́ẹ̀dógún lọ, rírìn ìmáàmì ṣàfihàn. A nígbà tá a gbọ́ nútọ̀, ìmáàmù ṣàfihàn agbóhùn pẹ̀lú, wal ìmáàmù Ibn Taymiyyah, àti Sheikh al-Islam Ibn Taymiyyah, wọ́n Suyuti àti al-Imam as-Suyuti. Tanú ròyìn yìí, bàbá Kàmálì ni ó. Bàbá Kàmálì tán wá dẹ̀ndẹ̀lẹ̀ bàbá kàmọ́lì tán wá lẹ́yìn lẹ́yìn ní Sheikh

wúlìdú fi biláàdì al-arab wọ́n bí wọn sílẹ̀ lárúbáwá ni wà náà ṣàkóso bẹ́yìn náà ìdájọ́ ulama wọ́n sì sẹ̀mí láàrin ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àbá wà ákọ̀ọ́dún ní mùsùlùmí fi ṣòro wọ́n sì gbá kí ó lọ́dọ̀ àìbọ̀yé àwọn àbá wà mẹ́ṣà àbẹ́yìnà kọ́ùnmin àájìm ọdún àwọn èèyàn tí yàbá kà mẹ́lì tún ti dàgbà àwọn ẹni tí èsè lárúbáwá ni wà má àdá àníkà ẹni àmọ́tò ti bẹ́ẹ̀ náà bá gọ́ fílẹ̀ kan mítà tà áṣàrù wọ́n ní wọn dọmọdún mẹ́ẹ̀dógún lọ tàbí yanjú nínú ọmọ nínú tẹ̀mí wọn lèdáàríkà wọ́n ní nítorí èlé làkọ́bàwù Muhammad ibn Ibrahim àdíndí ẹni àbá àdádákọ̀ yìí Muhammad Ibrahim àdíndí bí ọjọ́ bàtí zaman ló ṣe sọ bàbá kàmọ́lì ní ọjọ́ bàtí zaman bàbá kàmọ́lì قول الشيخ آدم رحمه الله àwọn ni wọ́n ròyìn ìṣìnà báyìí wọ́n tún bá débi pé a ní nábàgọ́ Muhammad Kamaluddin fi ulumil arabiyya wọ́n ní bàbá Kamalu yẹjú mú mẹ́ lárúbáwá hatta adìhàṣà jẹ́ ní àmọ́ àṣẹlẹ̀ kí títà bí kó ìdẹ́rùbà bá gbogbo àwọn àbá àtàbáwọn olùgbà wà rúzi kọ́ ìfàṣọ́ha ọlọ́wọ́ bá tún wá fún wọn ní ká dára hàn fil wahab níbi ká ṣe wáàsí wal muhadara àti ká dáwọn èèyàn tí bàbá Kamalu fi ká báwọn àbá àtúnṣáájú wọn tọ́rọ pàwọn lè bá ilé ìmọ̀ wọ́n á ta àbá man ba'da

ẹ̀jẹ́ ká wá wò pé Abu Hurairah tààlà àfáàṣì ẹ̀ Nabiyullahi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàpọ̀ ẹjá mọ́ gbéṣẹ́ bí ara wọn Abu Hurairah tààlẹ́rí tó ṣàdúrà mímọ̀ fún annabi Muhammad sallallahu alaihi wasallam tọ́lá Abu Hurairah mùdírù náà sọ́bẹ̀ náà àyíwọ́n bòmí nǹkan tó wà nínú sọ yíò mùsùlùmù yìí ni ẹ̀hún níbi ọ̀rọ̀ kan pé àbúrò rẹ̀ rà sọ pé nǹkan tó ń ṣe gba àdìsí tó pọ̀ òun lọ tẹ́ aṣọ òun sọ́dọ̀ ànẹ́bì báyìí pé ànábì wa ṣàdúrà fóun òun wá kó aṣọ nìmọ́ra lọ́jọ́ pé òun gba àdíìsì wá púpọ̀ lòun ò kí ń fi gbàgbé èmi lẹ́yìn náà òun nìkan lòun máa ń jókòó gbogbo àwọn yòókù wọ́n lọ bí so láàrin ọdún mẹ́ta yẹn lọ́rọ̀ anabi pọ̀ ju gbogbo ọdún mẹ́wàá tó kọjá lọ àbí years tó kọjá. àbúrò wá bá ó ní àwọn ẹ̀kọ́ tí mo ń mú tàbí rẹ̀ èyí fẹ́ mọ́ gbàgbé rẹ̀ mọ́ ọ̀ ti ṣàgbọ́ àfún mi ànábì rẹ̀ yá tẹ́ aṣọ rẹ̀ ó sì tẹ́ aṣọ rẹ̀ ara sì ké nǹkan ó yá mú aṣọ nì wà á mọ́ra alábúrò rẹ̀ yọ ó sì mú aṣọ nì ó fà á mọ́yà ó ro mọ́yà àmì ó dàdé àyà ànábì ní tọ̀ ó ti wá rí ọ ti kó ìmọ̀ mọ́ra nu ọ̀ sì tún ní gbàgbé mọ́ subhanallah sẹ́yìn wà ànábì ò lè dà lórí àbúrò rẹ̀ yọ tí wọ́n jọ yín lójú pé abúlé yóò ti mọ̀ wọ́n bá nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn yìí nira ànẹ́bì lákùn bẹ̀rẹ̀ fún wa ẹni kiri bẹ̀rẹ̀ ànẹ́bì lọ́nà bá ṣe fún ike ti bẹ̀rẹ̀ ànẹ́bì ní tọ̀ọ̀lọ́ bá ṣe fún àbúrò rẹ̀ ọ̀dọ́ láwọ̀ àrùn ó bá nílò ànẹ́bì ní tí ó fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ tí yóò lè gbàgbé láíláí kọ́lọ̀ tó jogún ẹ̀fún anábì ló ti rí bẹ́ẹ̀ àwọn méjì ní anábì ah tẹ́kì tí wà náà rí bẹ́ẹ̀ anábì ní rọ ọmọ ní ti gbáájú ní sallallahu alaihi wasallam radiyallahu ta'ala ala abi hurairah wa ala sahabati ajma'in ìkànnì ipe àdúrà nẹ́bì ipò ọmọ kí wà nẹ́bì àbúrò rẹ̀ yọ àbúrò rẹ̀ yọ kí gbogbo èèyàn mọ̀ wọ́n mọ́ lọ rí tajà mọ́sálásí làdúgbò lérò jòkó sì sẹ́gbẹ́ àlẹ́hùn fẹ́ mọ́ jòkó tà lẹ́nu kọ́rọ̀ kan kó lọ kó mọ́ sojú òun ní tó àbúrò rẹ̀ ọba dé tẹ́lí gbogbo tá a mọ̀ máa wọ́n àfá lé ní kíké tá bá ń kéwú lọ́wọ́ kí nǹkan mọ́ jọra wọn tá bá ń kéwú lọ́wọ́ kí oúnjẹ àárọ̀ mọ́ bá dọ̀sán ọ̀dọ̀ ẹ̀ tá a ti kọ́kọ́ rí ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá adúmí ajọ máa ọ̀dọ̀ àbúrò rẹ̀ rọ̀ ní bábí aláàánú ebi apá àbúrò rẹ̀ rọ̀ níbi pé ebi ọjọ́ mẹ́ta mọ́ àbúrò nígbà yà nẹ́bì tí yàrá ìyá láwá Aisha ń gbà mí àwọn èèyàn ó sì bá ìjẹ̀nú náà fọwọ́ bà ní kódà ń dọ́ka àwọn kan ti tẹ̀lé láyà ní ìjẹ́kẹ́mọ̀ kẹ́rù kí àbúrò rẹ̀ ní ẹ̀dákùn àlùjẹ̀nú ò fọwọ́ bà ní ebi ní pa mí nítorí pé ó fi gbogbo ìgbésí ayé ni yóò ti wá jò nìkan yóò gbàdúrà àdìsí táwọn sọ̀rọ̀ yóò ti wá gbàdúrà rẹ̀ wa ìkànnì ẹjọ́ àríkà tó wá sọ mí fúnra wa tẹ́lifà bá mọ̀ pa àdìsí ká mọ̀ lọ tọ́ bá pápá gbogbo rẹ̀ lọ ó bá àdíjì 6,000 wa ṣẹ́rí tó jẹ́ kó pọ̀ lójú mòdíù mòdíù ń ṣí sánà lùmọ̀ gbogbo àdásà lọ fòlàn àkùbárà lọ fòlàn àdásà lọ kìnnì kan rán àìjù fòlàn inú ni ma náà bí wo ah nígbà tó àbíṣọ àdásà náà àdásà náà kí ní ní ó pọ̀ ṣẹ́rí ká ní mòdíù wa mọ̀ pé ẹnu tó ń pè láti ìtàbù rẹ̀ rọ mọ́sínú rẹ̀ gbà mí ó lè má di sátọ́rùn wáhí ìyẹn kó lè mọ́ ju sàtà kan ó lè mọ́ ju láìní méjì lọ tẹ́yìn tó kọ́ láìní kan hadith kan náà ni ìmí gbogbo gbogbo rẹ̀ kò ju láìní méjì lọ hadith kan náà ni ìmí gbogbo láìní rẹ̀ kò ju mẹ́ta lọ hadith kan náà ni ẹ̀dá kan jàmọ́ ẹni wá bá nẹ́bí lò odidi ọjọ́ odidi ọdún mẹ́ta tí ò lọ́bù míì mọ́ tí ò sí nǹkan kan míì mọ́ ẹ̀yà káwá fẹ́ kó àdìsì ọ̀rọ̀ tẹ́ni ní kójọ láàrin ọdún mẹ́ta tí àdìbẹ́ kó tí ò tó báyà àdìbẹ́ kójọ tí wá rí gbogbo àdìsì àbúrò rẹ̀ ọ̀dọ́ ọ̀la bábá ní kó gbogbo ẹ̀jọ́ jọ̀mọ́ kó lè tó ń dàwí kábà ọ̀rọ̀ àmọ́ kọ mọ́sínú nìkan kalẹ̀ kò lè tíra pẹ̀lẹ́dá tí bẹ̀rọ mi kò lè tó ẹwọ́ ti wọ́wà kò lè tó wípé ọdún mẹ́ta òkè lẹ́nì gan tí ìjà àbá ìmúdí tí àti ìtò ọ̀kan tàbí àtàbí ọ̀rọ̀ ọ̀bá kí ẹ̀ràn kan wá fẹ́ máa kọ gbogbo ọ̀rọ̀ mi tá a ti ń sọ lẹ́nu ìgbà tọ́rọ̀ mojú rùmọ́ríkà ti bẹ̀rẹ̀ kó wá lóun fẹ́ ṣe tẹ̀fọ́lì ìbò rẹ̀ òun fẹ́ sọ di tíra àjẹmọ́ ẹ̀mọ́ tí ó gbé jáde ó túnmọ̀ sí pé àìtún lè comprehend nǹkan nì ló jẹ́ ká tún wọn fojú láwùú pé ah, ibi àfẹ́ pé mùdáládù mùdírù ni ẹran mùdáládù bíi mẹ́fà ló nìkan kó jọǹgbà tí ẹ̀mọ́ bí kápìtì mọ́ tóbi tó ń gbà náà tí ó wà jẹ́ kí kí ogun lọ gbogbo sọ ìbù kárìsì wọ́n ti ń kó gbogbo ẹ̀jọ́ sí tí òjì mùdáládù ẹ̀yọ̀ kan lọ sàkánà máa dà èyí ò tún kọ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ pàdé òun náà àwọn tó dà fún mùdírù lọ́wọ́ rẹ̀ ẹ̀dá kan gbogbo tẹ̀sí mùdírù lọ́ọ́ ẹ má sọ rọmọdọ́nù ọdún méjì o ẹnu tẹ̀sí rọmọdọ́nù ọdún kan ọmọ tí ó kàn wá fẹ́ mú báyìí o ike gbogbo ọ̀rọ̀ wọn òun wà mọ́ sọ́ di ọ̀rọ̀ ní kíkọ òun mọ́ kọ́lẹ̀ ọ̀rọ̀ wọn pé àbúrò rẹ̀ láti báyìí fẹ́lẹ̀ àbúrò rẹ̀ láti báyìí fẹ́ mọ́ kọ́lẹ̀ ẹ dákun ẹ̀mọ́ ìmùdá láàdúntà àkójọ tí ó pẹ̀tẹ̀ sí ìyẹn ọ̀kan tó wákàtí méjì ọ̀rọ̀ tí ìyẹn bá sọ wákàtí méjì bá ní kẹ́ ti tẹ̀ fún ìgbò rẹ̀ kí wọ́n sọ di tíra ẹ̀dàkùn lè ń gan òní tó báyìí ní àwọn nǹkan tẹ̀lé comprehend rèé ọwọ́ ọ̀rọ̀ ni ò tako láká ìtọ́wáyé pé ìṣìlá ìṣìlá bẹ́ẹ̀ rí sí tí nǹkan míì ti ń bẹ̀lẹ́ mi yóò bá mọ bẹ̀lẹ́ mi ní tá a padà síṣọ lójú gbogbo ẹ̀ àwọn gbogbo tí ò bá lè wo bí irú ìkọjá yìí ní kẹ́mọ́ lọ́dọ̀ àwọn sàhábì ànábì ẹ̀yin wọ́n ń ká àwọn sàhábì ànábì ẹ̀ wọ́n ń pín wọn sí mẹ́ta ẹ̀ ń pín àwọn ẹ̀mí ní mùnà fèkì ní. wọ́n bá ń sọ̀rọ̀ àbúrò àti ọtí wọ́n wá dìde tó ọmọ ráfọ́n pé ah inú àwọn sàábé ìpín mẹ́ta ni sàábé ìpín mẹ́ta òun ni àwọn sàábé ànábì àwọn sọ̀hábì yúnà ọ̀zọ̀mọ́ àwọn sàbẹ̀ tí wọ́n tóbi tí wọ́n tí wọ́n great wọ́n bẹ ìpín àkọ́kọ́ nù ni. grade one nù. sàbẹ̀ náà ni gbogbo wọn jẹ́ torí tàrífù tó pe sàbẹ̀ náà lẹni tó bá nẹ́bi tó ń jókòó tì. àmọ́ wọ́n ní gírèdì. Hmm. sọ ìpín kejì làwọn mùnẹ́fìkúnà nínú àwọn sàábé ìpín kejì làwọn mùnẹ́fìkúnà nínú àwọn sàábé ìpín kejì làwọn mùnẹ́fìkúnà nínú àwọn sàábé. Ah, ó ju ẹnu yín lọ o bẹ́ẹ̀ bá rẹ̀ ní sọ fún ìwà láì àwọn sọ ó ju ẹnu yín lọ o ó ju ẹnu yìí lọ gbogbo àwọn tí wọ́n ń bẹ ní mọ́gáàzì náà lè tètè fàyín padà ìdí tó fa à ń challenge mọ̀lákísà à ń challenge parabisa à ń challenge dàkásíra rẹ̀ pé mùdírù ń ṣadúrú jàrá ìmù yìí kálukú sì dájẹ́ kálukú tí wọ́n ń hélì wọn la ilaha illallah ọlọ́mọ́sá sanu wa ọlọ́kùn foríjì wa àwọn sàábẹ́tà náà tí mùdírù wá pè ní mùnáfìkì ẹja padà sínú tírà ẹja padà sínú àlùkò àrùn tó jẹ́ alùkùránì tí ọlọ́run bá wá subhanahu wa ta'ala tí ọlọ́run bá wá sọ̀kalẹ̀ fún wa ẹjá wo bẹ́ẹ̀ pé ṣé lóòótọ́ ṣe àwọn sọ̀hábí àlẹ́bí ṣé mùnáfíkì ń bẹ láàrin wọn ká tún má títí mú bí ìlú ṣe ń bí ayà ayà alùkùránì yóò á kì fúnra àmọ́ ká tó lọ rẹ̀ tàmá kí lè kó ń bẹ ń tẹ́lẹ̀ gbogbo tí mùdírù sọ pátápátá gbogbo àwọn àdìsì tó takò pátápátá tọba sá ti jẹ́ ti tẹ́lá yìí àbúṣẹ́gbùṣe ìmí ìbẹ náà ń bí tí ìbá fi ràn yìí ibi tí mùdírù ti mú gbogbo jàrá ìmú rẹ̀ ìbẹ̀ ń bì àmá àní sọ yìí síta kí ló fà ní kíkúmọ̀ ìgbà tún wáyé ló ẹni pé mùdírù gan tọ́jú gara wọn wọ́n ti báwọn èèyàn ní mẹ́bí tọ́jú mú ni àwọn gan tọ́jú ẹ̀ lábẹ́ tẹ́kù àmọ́ kí ẹ̀ mọ́ tọ́jú ìmọ̀ ìwọ́n àbúrọ̀ mọ́ tọ́jú mọ́ tó bá tẹ́yí lójú ẹgbẹ́ bọ́ọ̀lù àpẹjẹ́ àti lónìí wọ́n mọ̀ fáwọn èèyàn gbà sí gbogbo àwọn tíra yìí àyà ń tọ́jú ẹ̀dá bẹ̀ẹ́ àmọ́ kí yomi gbà wo rẹ̀ nítorí pẹ́lú míì tó náà bá tún wá lọ wá kó má ti tí ó ti gbòòrò ìlú jẹ ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاسلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا, إلا أن يقولوا ربنا الله إلا أن الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز